lẹ́yìn ìgbà tí adágbẹ́gbọ́n Allahu subhanahu wa ta'ala àtọ̀rọ̀ ìgbà àdúgbò fún àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam àbẹ̀lọ́ ọmọ àdìsọ́lá àlékún ẹ̀rẹ̀ àlékún rẹ̀ àjẹjẹ sáré kọ́lọ́mù bá bá wọn sábẹ́ ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àti ìgbà wọn tó wà lórí ànábì sallallahu alaihi wa sallam tó ti jọ bí ẹ̀sìn yá mi. عبد الله سبحانه وتعالى كنت أتى أن ìṣòwò lálẹ́ ìṣòwò ìṣòwò ìṣòwò wa salamu alaykum wa rahmatulahi wa barakatuh. eléyìí òun náà ni wọ́n jẹ́ ìdìbò ilé ìjọba nípa àlùsù aláàbá èyí tí ṣẹ́kọ̀ àbúkọ́mọ́sí àbúkọ́ àbúkọ́ wọ́n ti jẹ́ bí àwọn ọkọ̀ àti sàlàyé fún wa nípa àwọn àǹfààní tó wà lórí ìṣẹ́ àyè. èyí ní ọfà tí a bá yẹ kọ́ síra yìí òkòlù yẹn dá Allah subhanahu wa ta'ala tí àlàyé yẹn bá ti tí àlàyé yẹn kọ́ lẹ́rẹ́ lọ àwọn gbìyànjú láti máa lọ pẹ̀lú sharhu Sheikh Muhammad Salih Al-Uthaymeen rahimahullah lórí al-usul thalatha a ti sọ ìtumọ̀ díẹ̀ pàápàá jùlọ ní ṣe ń رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله آه، ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة نعم الشيخ آه، ابن عثيمين رحمه الله وني gbólóhùn ṣẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ọmọdún àti wàhálà wọ́n sọ pé yẹ́jú àlẹ́ iná ṣàánú àbáyé àmàlẹ́ wọ́n ní àárí ìmọ̀sáyé àlẹ́sì ìdàkẹ́rọ̀ ha àlùmọ́álẹ̀ wọ́n láwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn sí àlùmọ́álẹ̀ ìmọ̀ ọmọdún àti wàhálà tí wọ́n sọ yìí wọ́n ní tẹ́sán àlùmọ́álẹ̀ kò àwọn tí wọ́n lọ yẹ ká ti bàlá ìkámà yìí wọ́n ní ó kó gbogbo ní jẹ́ pátápátá jọ ni òun náà ní nǹkan tí wọ́n ló fi pàtàkì sí ánìmà nípa rẹ̀ yìí wàyí àjẹ̀dí ọ̀tún ìrìn náà yẹ sí ìrìn àyè ìrẹ́pọ̀ tó wọ́n ní eléyìí ó ti gba àbúkà sígi ní kásà kólé kan rẹ̀ ká mójútó tó nígbà tá a ti máa kí láǹfààní tó wà bẹ́ẹ̀ wàá sọ fún wa pé kó gbogbo ní jẹ́ ìjọsìn náà tó àjẹ̀dí kásà kólé kan rẹ̀ ká mójútó yìí àgbọ̀dọ̀ ṣẹ́kọ̀ọ́ wa mọ́tò abdulwahab tí wọ́n ní àlẹ́kùn wọ̀wọ́ àná àríkọ̀tò lọ́n wọ́n ní kí náà gbà lérò pẹ̀lú ìmọ̀ wọ́n lòun náà ní má àríkọ̀tò lọ́n ṣẹ́kọ̀ọ́ wa ibùdó ṣe ní ṣọ́ṣọ́ lọ́n wọ́n ní ayé má àríkọ̀tò láàrí ìlúkọ̀lù wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ní kí n ma Allah subhanahu wa ta'ala ìlúkọ̀lù kí n ma pẹ̀lú ọkàn kéèyàn ó máa Allah subhanahu wa ta'ala nínú ọkàn rẹ̀ màálífàtà tẹ̀síẹ̀sì mú àbúlà máa ṣàràhù wàlìdìdàánà wàlìdìdàdàlàbù ya ya. so irú yìí òun náà ni ń sọ wọ̀tà kí àtìrí sọ̀tẹ́ẹ̀bẹ̀ náà ni ìmọ̀ tó jẹ́ pé yóò gbé àdébí pé òfin tá ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ wà ní tọ́lá fi hàn ànábì sallallahu alaihi wasallam tó mú wá òun náà lè yọ mọ̀ sí ìdájọ́ pẹ̀lú ẹ̀ wa yata'arrafu al-'abdu 'ala rabbihi bin-nadar fil-ayat ash-shar'iyyah wọ́n ní ọmọ ènìyàn yóò mọ Allah subhanahu wa ta'ala ọ̀nà wo yóò gbà mọ́ bin-nadar ila-l-ayat ash-shar'iyyah pẹ̀lú pé wòye sí àwọn áyà ọlọ́wọ́ bàrìjọ́lá àṣàríyà tó jẹ́ pé àwọn àyà àti òfin ìdájọ́ mú fi kìtàbílà ìtọ́wànú alukur'an wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam tó àti nínú súnà nàbí sallallahu alayhi wa sallam tí ọmọ nìyẹn bá ń wòye sí àwọn òfin ọlọ́run tó wà nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba àlùsọ́lá ó ti wà nínú alukur'an àti ó ti wà nínú súnà nàbí sallallahu alayhi wa nínú àwọn ọ̀nà ẹwọ òfin tọ́lọ̀ ọba àlejò láti ṣe lágbà tó ti hàn lẹ́nu sallallahu alaihi wasallam jẹ́ kò sí amendment fún ẹ kò sí 1999 kìíní kan ẹ kùránì ti gbẹ láti gbà yẹn òun náà ní ṣẹ̀ríà gbogbo ẹnikẹ́ni tí máa ń dé tó bá fi lè dúró lórí ìsìláàmù lórí òdodo òfin yẹn náà ni ó mọ̀lẹ́ ó sì máa bá owó gbà mú torí eléyìí náà ní ti ó túmọ̀ pé kí ni òfin yẹn ò gbọdọ̀ jẹ́ sẹ́nìkan ló ṣe ó túmọ̀ pé òfin yẹn ó wá látọwọ́ ọlọ́run ọba àlejò látó jẹ́ pé kí ni wa huwa a'lamu bi bí ìbáàdì òun náà ló nímọ̀ jù nípa àwọn ẹrú ẹ̀ ó sì mọ nǹkan tó ṣe déédéé wọn ẹ̀ẹ́dì kó lè wá gbìn wà gbogbo àkọ́kọ́ kan gbogbo àkọ́kọ́ kan gbogbo àìkọ̀kan ọlọ́wọ́ bá àlejò ọlá máa ń tó ṣe déédéé wa òun náà ló fàá ló fi débìnrin ló fi gbé òfin yẹn kalẹ̀ so náà ló fàá tó fi jẹ́ pé tá a bá wo òfin míì táwọn ìlú míì gbé kalẹ̀ ìjọba ìtọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn òṣè ní bí wọn bí mà wọn bá ṣe ma lásìkò nígbà tí wàá fi dọdún mélòó kan ní ìṣòwò tó wà wò ah, ní ìdíkà nítorí pé àsìkò tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ ibi tí màá wọn máa ń gbà yẹn ìmọ̀ ó ti gíní ó ti ẹ̀fà ìgbà ọjọ́ ti lọ so ọlọ́run bá àríkẹ́ ọlápẹ́pọ̀ náà ló máa kíni olómàná òun náà ló mú òun náà ló súnmọ́ tó tẹ̀lẹ̀ lọ́la òun náà ló wá gbé sẹ̀rí àìkalẹ̀ so látara bẹ́ẹ̀ a máa mọ ọlọ́run bá àríkẹ́ ọlá pẹ̀lú ẹ̀ wọ́n náà bọ́n ti àyà èyàn máa ṣe kí ni èyàn máa tara rẹ̀ kí èyàn máa lọ́wọ́ bá rí jọlá bàyí na ìsáàna kúlàmà nàbọ̀rọ̀ fi tíkàl àyà wọ́n ní tó sọ ọmọ ènìyàn gbogbo ògbà tí ọmọ ènìyàn bá ń wòye sí àwọn àmì ọlọ́wọ́ bá rí jọlá yìí ẹ̀yìn àwọn ẹ̀dá tọ́lọ̀ ọba àdìsọ́lá dá owó kè owó lẹ̀ owó àpáta ẹ̀yìn owó àwọn èèyàn owó tí ní owó nǹkan tí ò ní nínú àwọn àmì ọlọ́wọ́ ọba àdìsọ́lá wọ́n ní gbogbo wà tí ọmọ ènìyàn bá ń wòye sí ìzáàdà ìlú máa ń bè kàrí kìí wọ́n máa bú yóò máa lékún nímà nípa kọ́ọ̀lìkì yìí ọba tó dáa wọ́n máa àbúdì yìí ọba tí ń jọ́sìn fún ẹ yóò máa segin ni yóò sì máa sàlékún ìmà nípa Allah subhanahu wa ta'ala látara pé kíni látara pé ń wòye sí àwọn àmì ọlọ́ọ̀ba àdìsọ́lá qala Allah ta'ala wa fil ayati ayatun lil muqinin ọlọ́ọ̀ba àdìsọ́lá sọ fún wa nínú sọ́ọ̀tù ó ní ọlọ́ọ̀bà ìṣẹ́lá ní àwọn àmì ń bẹ lórílẹ̀ lèmọ́fì ní yàní fún ẹni tó bá ti gíní ẹni tó bá ní yẹ̀kì yàní ẹni tó bá ní àmọ̀dájú nípa ọlọ́ọ̀bà ìṣẹ́lá tí ó bá wá nílà ká ìdébí tó kó máa wòye sí ti lórílẹ̀ tọ́lọ́ọ̀bà àlùkọ́lá dá àtàwọn oríṣiríṣi àwọn ẹ̀dá ọlọ́ọ̀bà àlùkọ́lá wà bí àǹfóṣe kún ẹ́sàlẹ̀ àti ìṣirò kọ́dà nínú àmì ara yín gan yàtí lára ti ẹgbẹ́ bó ti wà ń gan àwọn àmì ọlọ́wọ́n bá àlejò ọlá lára rẹ tí ó mọ̀ túmọ̀ sí ọlọ́wọ́n bá àlejò ọlá ló ṣẹ̀dá rẹ abala tòṣìṣirò ọlọ́wọ́n bá àlejò ọlá ní ẹ̀rí náà ni ẹ̀ ẹ̀ ní ojú ni kì í ṣe ojú mọ́jà a fi máa ṣe kíni tí ó fi ronú tó sálùkú bá gbéra rẹ̀ kalẹ̀ ẹ̀ẹ́ta wá ń wòye síra wa kí ẹjẹ́ ń wérí mi gan ẹ̀ẹ́ta gbé látorí kó wá wò délẹ̀ kó bọ́lọ̀ bá rẹ̀ kẹ́lá ti sójú rẹ̀ ó sojú méjì fún ọ wọ́n náà wáyé máa jìká lójú kan lójú rẹ̀ á ní pé ọkàn wá wà ní èdè wájú rẹ̀ bí torchlight bó ni ó ṣe rí tó dáa ni ẹ̀ àbóṣebí ni àbókùrẹ́wà rẹ̀ wà ọ́nùtì tá rẹ̀ kan tàbáwò àágó ìdí pé ah, ẹni yóò ṣe gíní kò pé kí ló bá nítorí pé bọ́lá ọba àlékẹ́lá ti dá ní méjì hùn gẹ́gẹ́ náà ló ṣe gíní òun náà ló ṣe dédé rẹ̀ so ìtọ́nà ọba àlékẹ́lá bá dá méjì méjì náà ló ṣe dédé tó bá dá lẹ́yọ̀ kan tó bá pé méjì yóò tún ṣe gíní yóò tún dí ẹwà yẹn kù sògbóró àwọn nǹkan wọ̀nyí inú àwọn nǹkan tó yẹ gbọdọ̀ wòye sí nínú ẹ̀mí ara yẹn ẹ̀wọ́ bá ti ń sùn ẹ̀wọ́ bá ti ń jí ẹ̀wọ́ bá ti ń jẹun ẹ̀wọ́ bá ti ń bímọ gbogbo ẹ̀ pátá nínú àwọn àmì ọlọ́run ọba àlejò ọlá ni ṣé pé tá a bá ń ronú sí

tásìkò díẹ̀ náà bá tó tó bá lọ ń kọ́ tani mọ̀ mójú káyé so ọlọ́run bá àríkẹ́ ọlá òun náà ní ti kíni òun náà ní ti àmójútó ayé so eléyìí òun náà ní àlàyé nípa ma'arifatullah nípa <clears throat> Allah subhanahu wa ta'ala so ló fi ti túláàsì fún wa pé túláàsì agbọ́dọ̀ ti kíni agbọ́dọ̀ gbìyànjú ọ̀nà táàfi ti kíni táàfi dá ọlọ́run bá àríkẹ́ ọlá mọ́ so pé táà bá ṣe a sì máa lékún ní mímọ̀ nípa ọlọ́run ọba àlejọ́lá a sì máa lékún ní ìbẹ̀rù ọlọ́run náà nínú ìmọ̀ tí Sheikh wa Muhammad bin Abdul Wahhab tán ló di ọ̀ràn yẹn ká mọ̀ ìmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatullah ọlá sàlàyé wọ́n ní ma'rifatu nabiyyihi kéèyàn ma nabi rẹ̀ yàní kéèyàn ma nabi Allah subhanahu wa ta'ala Sheikh wa Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ní ayé ma'arifatu rasulihi muhammadin sallallahu alaihi wasallam wọ́n ní kí la gbàlérò pẹ̀lú ká máa nábì ẹ ká máa nábì kí la gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni ma'arifatu rasulihi muhammadin sallallahu alaihi wasallam òun náà ni kéèyàn máa nábì òjíṣẹ́ rẹ̀ sí allah subhanahu wa ta'ala tó jẹ́ pé قبول ما جاء به من الهدى sáàkàn ìmọ̀tàmà nabi sallallahu alaihi wasallam yìí kìí ṣe ìmọ̀ lásán já àmọ̀tán rẹ̀ kàmùgbà tí wọ́n bí amúgbòsè dàgbà bí tó fi kú kálẹ̀ sọ̀tàn ẹ̀ láti sọ̀yẹ̀ dé parí òun kọ́ kìí ṣe yíò nìkan kìí ṣe náà àgbà lérò pẹ̀lú pé káàmà sallallahu alaihi wasallam mímọ̀ táàmà yìí tó jẹ́ so yóò wá sọ di túláàsì fún wa ẹ̀ ọ̀bùlà mà já àbí yìí nínú ẹ̀lùkúdà mímọ̀ táàmà nàbí mímọ̀ tí ó mú wa gbantá nàbí mú wa fún wa ní nínú kíni nínú mọ̀nà so ìmọ̀tẹ́yìn bá mà nàbí ó wá ní ìdíyà lọ síbi pé èyàn wá gba ìmọ̀lá tí Ànábì sallallahu alaihi wasallam wá fún wa wà ní ní hàm àti ẹ̀sìn òdodo tí Ànábì sallallahu alaihi wasallam wá fún wa eléyìí là ń pè ní kíni wọ́n là ń pè ní pé ìmọ̀ Ànábì sallallahu alaihi wasallam wa tasdiqahu fima akhbara so ìmọ̀ yìí òun náà ni ó gbogbo ìròyìn tí Ànábì sallallahu bá mú wa fún wa tó láti ní ká gbà lódodo ìgbàdá ń pè ní làbárì náà ń pè ní alhabar ẹ́ tó òun náà ní pé kí ni má yẹ̀ sí wàá yìí kọ́lá lè sọ àyíbi yìí ẹ̀ sọ́ọ́dì fún áwò káàdì tó yìí tó jẹ́ pé a lè sọ pé ẹni tó sọ yìí o òdodo ló sọ àbíkápẹ́ lóní ọ́ òun là ń pè ní alhabar níta ń pè ní làbárì ni so níta nàbí sọ̀lá wà lẹ́wọ̀ sọ́là mú wá fún ẹ́ a sì ráwọn tó sọwọ́ kíni tí wọ́n gbà lódodo so mímọ̀ yìí mímọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí àwọn tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ wọ́n mọ̀ ànábì sallallahu alaihi wasallam láti kékeré tí tó fi jẹ́ kíni tí tó fi dàgbà wọ́n mọ̀ bàbá rẹ̀ wọ́n mọ̀ ìyá rẹ̀ tó fi tí àsìkò tọ́lọ̀ ọba àdìsọ lágbè ìdìde so kò sí níwọlé sọ nípa ànábì sallallahu alaihi nínú tàn so àmọ́ ìmọ̀ tí wọ́n mọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí kò bá wọn débi pé kán wá ṣe kíni kan gba ń tí àdájú sallallahu alaihi wasallam wa sọ irú eléyìí ní tìǹbì mà tí ó ti dín ní tí ó sàǹfààní fún wa ni sheikh wa ibn al-usaymin rahimahullah wọ́n ní mímọ̀ tá a mọ̀ àdájú sallallahu alaihi wasallam yìí ẹ̀ mímọ̀ tí ó mú wa débi pé kí ni wọ́n ti sáàlá amrihi bima amara ìmọ̀ tí ó gbé wa débi pé a mọ̀ tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam bima amara bí

ẹjẹ́ káka ẹwọ àwọn nǹkan tí ó kó sí abẹ́ kíni abẹ́ nǹkan tí ìtumọ̀ pé ká máa Ànábì sallallahu alaihi wasallam ẹjẹ́ káka alẹ́ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ tẹ̀sẹ̀sìn kọ̀búlà màjá àbí nílẹ̀ lùhúdá wà dídì hàk so lẹ́yìn ó gba sáà Ànábì sallallahu alaihi wasallam mú wa lódodo inú ọ̀nà àmà àtòdodo tàbá wá gba lẹ́yìn tán ẹ àwọn ọ̀rọ̀ sáà tó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé yóò tẹ̀lẹ̀ tí yóò tẹ̀lẹ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam tó láti ní fúnyà pé yóò tẹ́gíní tí yóò gbà lódodo Ànábì sọ àwọn ọ̀rọ̀ kan nígbà ayé gbàtà mi bẹ̀ láyé tó yẹ pé àwọn sọ̀rọ̀ bí Ànábì ìjọwánu láyé alẹ́ yìí wọ́n sì tẹ́gíní wọ́n sì gbà bẹ́ẹ̀ wọ́n ò tẹ́ ẹmọ́ sí wádìí nípa rẹ̀ ẹ̀yẹn tàbá gbé tí ẹwọ hadithu azubab tánà bí sallallahu alaihi wasallam sọ pé tí etí tí bá wọnú nǹkan òkan tẹ́ ó jẹ́ ohun tẹ́ mú ndị ànábì ni ndị kíni ẹkì ndị rẹ̀ kejì ndị ànábì ni torí pé ìwòsàn bẹ̀rí kíni ìbẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ kejì àwọn ẹ àwọn lọ lè èsì kọ́lẹ́rà òun náà ló ìbẹ̀ ẹnu wọn tó jẹ́ pé ẹ àwọn ò lè takò ànábì ẹ àmọ́ wọ́n takò alimami Bukhari rahimahullah tí wọ́n mú hadith yẹn wá yá ìrọ́lọ́pá bá ànábì sallallahu alayhi wa sallam wọ́n tààrà rẹ̀ wọ́n ti kíni wọ́n ti tọ́nù sí alimami Bukhari rahimahullah ìsìn bẹ́ẹ̀ ni wọ́n tó pa àwọn ṣe irú àwọn unity àwọn pàtó mọ́ra Islam àmọ́ àwọn tó ń sọ̀rọ̀ sí pàtó mọ́ra Islam gan àwọn ṣe tọ́nù sí ànábì sallallahu alayhi wa sallam dàrẹ́tì ìgbà ẹ̀wọ̀n tá ànábì ẹ̀ẹ́kọ́ àwọn ẹni pé ṣe bá ti kẹsẹ̀ bọ́ kíní ká tó wá kí bọ̀ tí ti tó pé a máa lé àrẹ̀lẹ́wọ́ kẹsẹ̀ bọ̀ kan àwọn ìgbà tó padà yá nìsín nígbà tí sáyẹ́ǹsì padà wá develop débi pé wọ́n wá ṣèwádìí nípa rẹ̀ ẹ́ wọ́n wá ṣe kíni wọ́n rí i pé ìdáná ti sọ̀rọ̀ àwàlẹ̀ ọ̀sán àmọ́ bọ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí nígbà tí wọ́n ṣèwádìí nípa rẹ̀ wọ́n ti sọ́bà pé àwọn kankan bẹ tí ń bẹ níbi ẹsẹ̀ acc yìí ẹ́ tó jẹ́ pé tó bá fi ẹsẹ̀ kan gbé ẹ̀gbin wọnú nǹkan inú omi àbí nǹkan téèyàn gbé kan téèyàn fẹ́ lò ẹsẹ̀ kejì rẹ̀ yẹn wọ́n ní kankan bẹ́ẹ̀ ẹ̀ tọ́nà ọba àlìkọ́lá dáama tó jẹ́ pé tó bá fi lè wọnú omi yẹn yóò sì pa gbogbo oró nǹkan àkọ́kọ́ gbé wọ̀bẹ̀ wọ́n padà wá di kọ́ba rẹ̀ àwọn tí wọ́n ti kọ́ba rẹ̀ gan-an wọ́n ṣe mùsùlùmí wọ́n padà wá di kọ́ba rẹ̀ àwọn sàbẹ̀ àdábì ti gbà á gbọ́ ti pẹ́ síwájú kó tó di pé gíní kó tó di pé sáyẹ́ǹsì débẹ̀ ìgbà tí sáyẹ̀nsì débẹ̀ lẹ́nu mi tó gbà tí sáyẹ̀nsì bá wá débẹ̀ ńkọ́ ajẹ́kọ̀ọ́ nígbà Ànábì sallallahu alaihi wasallam gbọ́ ẹ wo ń pé Ànábì sallallahu alaihi sọ nípa embryonic development nígbà bí ọmọdé máa develop nínú oyún ẹ̀ẹ́gbà tó bá ti ogójì ọjọ́ àkọ́kọ́ yóò wà látọ̀ ogójì ẹlẹ́ẹ̀kejì yóò di ẹ̀jẹ̀ kíkí ẹlẹ́ẹ̀kẹta yóò ti bá ti ẹran Ànábì sallallahu alaihi wasallam mú sára ikú gbẹ̀ lásìkò ìgbà tí ò tí ì sí kíni tí ò tí ì sí ẹ́ kò tí sí láàbù kan táwà nígbà náà yá gbà láwá gbé wọnú láàbù àbáwá ṣe aya ẹ́sẹ̀ fún àbáṣe kí ní kàlàfí wá mọ̀ àti ọ̀tá sáà gbogbo àwọn kan yóò sí gbà yẹn anábì wa sọ láti bàtà nàbì sallallahu alaihi wasallam ti sọ ẹwù bàtà sáyẹnsì rẹ wàá ṣe kí ni tó tẹ̀ wàá dé wọn padà wàá rí pé bá nàbì sallallahu alaihi wasallam ti sọ ẹ̀yìn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí gẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí so àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ pé anábì ti sọ lásìkò tó jẹ́ pé kò sí nǹkan kan ẹ̀wọ̀n oníṣẹ́ lápẹ̀jú eríṣi àwọn eríkèríkè ti ń bẹ lára wa àwọn sùlámà àwọn eríkèríkè ara Ànábì sallallahu alaihi wasallam ti sọ ti pẹ́nu àdìsí pé tírí ọ̀dà àti sì ń bẹ lára wa ní ti gbà tí sáyẹ̀nsì padà dé sáyẹ̀nsì náà padà tí wọ́n rí náà sòwúrò àwọn nǹkan wọ̀nyí nìsín túláàsì ni ìgbàgbọ́ ti kọ́kọ́ òun náà ní kíni òun náà ní ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ó di túláàsì tẹ́tí wá gbà ní sallallahu alaihi wasallam gbọ́ ẹ wọ́n fi sáálù áfíríkì bímọ amọ̀rún sára ní bá wá pàṣẹ àdánwò nu sára ní bá wá pàṣẹ ṣé yóò tẹ̀ láti rẹ̀ inú pé yẹn máa nẹ́bì ẹ wọ́n gbọ́dọ̀ ẹtí ń pariwo lónìí pé àwọn fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam tí wọ́n pàtó máa ànábì sallallahu alaihi wasallam ẹ ọ̀dí ìwòlá wà tún bẹ́ẹ̀ jẹ́ nísìnyí ẹ̀ẹ́dì kan tún bẹ́ẹ̀ sí ni wọ́n tún so ṣé eléyìí wọn nísìn ìtumọ̀ pé èèyàn ṣe kíni èèyàn máa wasallam eléyìí wọn sínú ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ pé èèyàn máa ànábì kéèyàn ó tẹ̀lé àti wasallam bí bá ti a ànábì ní kéèyàn ṣe nǹkan báyìí á tẹ̀lé ẹlòmíì àtọ́kọ́ àti wasallam ẹgbẹ́ àtàmọ̀ pé àyà kò sí ìyàtọ̀ tó rọ́lù tó lè rọ́lù àyà àdìsí ní ti wọ́n lè parọ́ wọ́n lè ti gbá ọdá ẹmúbi tó wà ní jẹ́rẹ́ tó ti wà ní al subhanallah ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí nìyí láti má láti má fẹ́ tẹ̀lé àti Ànábì sallallahu alaihi wasallam nítorí kíni nítorí ìfẹ́nu òun náà ni máa ń di ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn débẹ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ti jẹ́ kó yé wa pé ala wa inni utitu al-Qur'ana wa mithluhu ma'ahu Ànábì ní ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fún ní al-Qur'an ó tún wá fún ní kíni irú tó dàdí al-Qur'an náà pẹ̀lú ẹ̀ kíni nǹkan ọ̀nà ni súnà Ànábì sallallahu alaihi wasallam òun náà ló fà tó jẹ́ pé inú súnà Ànábì sallallahu alaihi wasallam ń bẹ̀ tó jẹ́ pé sunnatun shari'ah súnà Ànábì ń bẹ̀ tó jẹ́ pé òun ló gbé òfin wá ní gẹ́gẹ́ bí kòrán ti gófin wá ìsìn ń bẹ̀rẹ̀ náà tó jẹ́ pé kí ni súnà tó ń ṣáàrì hà ń bẹ̀rẹ̀ náà tó jẹ́ pé súnà tó jẹ́ pé yóò wá sàlàyé ìdí alùkùránì mú wá ní pọ̀tù wẹ́wẹ́ ni gbogbo ẹ̀ náà ní bẹ tó jẹ́ pé ẹni tó bá mà nẹ́bí sallallahu alaihi wasallam lódodo túláàsì ní kó ṣe kí ni òun náà ní kó tẹ́wọ́ gba gbogbo àwọn nǹkan tá a sọ yìí wọ̀ṣì yóò mọ̀ wá mú àwọn ẹ̀rí níṣẹ́ níṣẹ́ ti wá ẹ̀yìn sẹ́lẹ̀ ní bá wá wẹ́ ìwẹ́ ìrí tí ò bá wá rí ọ̀hání àyè máa ń hùn yàn ní ẹ̀yìn tó bá ti wá pé yóò máa hùn yàn máa fọ́ ọrùn gbà àà so tẹ́sílífà ni òun làá jẹ́ kíni làá fi ń jẹ́ mọ̀kálàfóònù ẹni tí wọ́n gbé wọ̀ kọ́ lọ́rùn ẹ́n òun náà ní nǹkan tó jẹ́ pé kúlípà wà bẹ́ẹ̀ yóò fẹ́ ṣe kíni yóò fẹ́ dípò yóò ní wá láàbí ẹ̀ àmọ́ tó láti gbé òṣè kíni tó láti gbé òṣè ni wọ́n tó wáyé pé ìmọ̀ ọ̀hún ẹ̀jẹ̀ wà ní nítorí pé kò mára nítorí pé kò mára ẹlòmíì ní yóò wá sú tó bá sú bá òun fílẹ̀ ẹ̀ òun tó kúra ẹ̀ tó sú òun náà ní padà ṣe kíni yóò padà kú bẹ́ẹ̀ nítorí pé kò tí nítorí pé kò mára ẹlòmíì ní tó bá fi nù gbálẹ̀ nísìnyí nígbà tó bá fi di ọ̀sẹ̀ kan nísìnyí yóò àmọ́ yún un nítorí pé nǹkan tí ara rẹ̀ ò bá sábà tẹ́lẹ̀ níta rẹ̀ ti àdáàtù mọ́nà ní gbogbo máa ṣe kí ni kó máa kó fún bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo jọ kó máa hákó tó ara ti wá àdáàtù mọ́ nǹkan yẹn tó bá ti jọ yẹn tó bá ti kó fún bẹ́ẹ̀ arọ́mọ bẹ́ẹ̀ gbà ó ti ha sí ní kó bẹ́ẹ̀ ìgbà nínú wà gan ó lè jẹ́ kí ni ó lè jẹ́ wà sí ni máa ta ètò àwọn ọmọ ẹbí náà máa hún mi gbé kó mẹ́ta kárí àmọ́ ṣe ìtọ́ ní ọmọ ṣẹ́giri oní ọmọ tó wá fún ọkùnrin pàkó bẹ́ẹ̀ tó bá tún wá fún ọkùnrin bẹ́ẹ̀ tán yóò gbọ́ kàlẹ́ kó bẹ́ẹ̀ kó o tẹ̀sán ní ẹ̀mẹ́sì kankan máa tó wọ́n sílẹ̀ wò yóò lọ́sẹ̀ kan yóò lọ́sẹ̀ méjì tó bá padà yá kò ní ṣẹ́giri nígbà tó bá ti kó dáhùn lóhùn tó ń pè ọlọ́sí pé wá fà tó sì dáhùn lóhùn fọ́sẹ̀ kan fọ́sẹ̀ méjì fọ́sẹ̀ mẹ́ta kò ní wọ́n mọ́ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn òfin àtàwọn nǹkan tọ́lọ̀ ọba àlejò ọlá pa wá láṣẹ ó lè fẹ́ gbà kan lára wa àmọ́ táàbì mọ̀gbà jẹ́ mùsùlùmí náà nìyẹn òun náà ní ká sí kíni òun náà ní ká gbígbá jù tẹ́lẹ̀ wọ̀tà kí mà ṣàrí àti yìí kéèyàn ó sì máa lo ṣẹ̀rí ànábì sallallahu alaihi wasallam láti fi ṣèdájọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí náà bá ní kíni ṣẹ̀rí àsọ nípa nǹkan báyìí tó ní ara ọ̀rọ̀ ṣẹ̀rí àkọlà àwọn sọ yìí o ẹ́ máa rọ̀ sára àsọ̀rọ̀ ṣẹ̀rí àgbèrè yìí o ó ti láti sọ̀rọ̀ ṣẹ̀rí à kí wá ló jẹ́ mùsùlùmí sí ẹ kúláàsì ní tó bá jẹ́ mùsùlùmí òfin ọlọ́wọ́ bá àlejòọlá ológbòdò máa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ipé abẹ́ lo sẹ̀ríà nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sí àsìgbọ́ nípa pé ká lo sẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ sí wọ́n gbọ́ yí pé ìta ń pè ní ká lo sẹ̀ríà ká lo sẹ̀ríà ó ma lórí pé kí ni ẹ́ ó gbọ́dọ̀ máa dájọ́ pẹ̀lú kíni pẹ̀lú ṣẹ̀ríà gbogbo àwọn kọ́ọ̀tù wa wọ́n gbọ́dọ̀ kéjì constitution kama ṣe kíni kama lo ṣẹ̀ríà láti fi ṣèdájọ́ tòtú láì nǹkan tó yẹ kókó tó yẹ kó nínú lóòótọ́ àmọ́ tá a bá wà ní tí ò tí ì tí nǹkan yóò ti ṣe kíni táà ní kápá láti máa lò ó a gbọ́dọ̀ wá gbàgbé àwọn nǹkan tó kù nínú kíni nínú àwọn ṣẹ̀ríà ìdájọ́ ọlọ́wọ́ bá àdíjọ́ ọlá ó rọ kíkà ogun àlámàrí wa nígbà tó bá wà nílé pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní ṣẹ̀ríà báwo ni ìyàwó rẹ̀ ṣe lò tó ń fún ìyàwó rẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ tó ń fún ní jíjẹ tó ń fún ní mímu ìdájọ́ tẹ̀lé àdéléyìn náà tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣekíní tó lè blọ́ọ̀kù ẹ̀kọ́ mọ́lò ẹ̀kọ́ blọ́ọ̀kù ẹ̀kọ́ mọ́lò léyìn ẹ̀ wọ́n blọ́ọ̀kù ẹ̀ pé wọn ò lo ìdájọ́ tẹ̀lé àbí ìgbé tó má jalè ẹ̀ẹ́gẹ́ e lọ́wọ́ kò jẹ́ tán bí ó lè lọ́wọ́ àbí kò jẹ́ tán lẹ́kọ̀ọ́ mọ́ oníṣìná ẹ̀ tòkòkòrò àwọn kan wọ̀nyí ti wò jálò àbí agbọ́ àmọ́ ìtò ní ìṣe pẹ̀lú ti yàrá ìkẹ́ náà láàrin àwọn ọmọ rẹ̀ bóòlù tó lè àwọn ọmọ rẹ̀ ẹ́ nígbà tọrọ bá ti pé ọmọ tó méje kí láàrin mi lẹ́jẹ́ ẹ́ àlejò ẹ̀mọ́ pàálà ṣẹ̀kọ́ kí mo ṣẹ̀rí ànánù jẹ́wọ́ ń lò rẹ̀ gan bóòlù obìnrin ní ìhò káàkiri tó yẹ pé tó bá lo jìlìbáàbù ẹ̀gbẹ́ kò sẹ́ni tí ó mú ẹ̀sìn níjọba ò jẹ́ lo ṣẹ̀ríà ẹ̀rí àwọn sẹ̀ríà tó jẹ́ pé tó jẹ́ pé a lè lò wa sẹ́nìkan kò ní mú ẹ̀ tó tún ní bá kọ́kọ́ lẹ̀ ẹ̀ ìjà inú ni ọgọ́gọ́ mùsùlùmí ò ṣe ìjà mọ́ wọ́n sì máa ń a gbọ́dọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àti àti ká lo òfin dára ní sallallahu alaihi wasallam mú wa kìí ṣe bídá lókè òun nìkan o ẹ agbọ́dọ̀ máa lò lórí kíni lórí tiwa náà tó o bá fẹ́ jẹun ibi ṣẹ̀rí àwọn àmì oúnjẹ jíjẹ ẹ ibi sì láì ibi ṣẹ̀rí àánú máa jẹ níwájú rẹ inú ṣẹ̀rí àná ló wà mọ́mọ́ owó ti jẹun inú ṣẹ̀rí àná ló wà ẹ tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì kí ni nǹkan tó wù tó bá jáde kí ni nǹkan tó wù gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ṣe bí abẹ́ ṣẹ̀rí àná ni àbí ìta ṣẹ̀rí àná láàrin ara wa lọ́jà lónìí ìjọba akọ́lẹ́sẹ̀sẹ̀ máa wá sọ pé kókó máa wọn nǹkan pé ọlọ́jà lónìí ò lo ṣẹ̀ríà nígbà tó bá fẹ́ wọn nǹkan yóò di pẹ́rẹ́ yóò fi tí ò da fi tó da sókè rẹ̀ ṣé ìjọba náà ni ó ṣe kíni ìjọba náà gbogbo àwọn nǹkan wọ̀nyí rẹ̀ pé inú pé máa òun náà ní máa ṣe kíni máa a bá wá ń lò náà kì í ṣe fáàmà àní máa lò pẹ̀lú pé kí ni tọ́ àgbàtí láti náà ni ẹ̀yìn wọ̀rí ìdọ́bí fúnkùnmí yìí á ti gbọ́dọ̀ yọnu sí tó bí ní ẹ̀bá tún gbà náà ẹ̀yìn tí ò tún wá ṣe tí ò tún wá yọnu sí tí ò tún tẹ́ lọ́rùn nínú kọ̀rọ̀kọ̀rọ̀ ní ẹ̀mí rẹ̀ so irú eléyìí náà kò sí kò sí ìṣe kí ni kò sí ìgbọ́lọ́ ọba àlejò ọlágbọ́ ọlọ́ọ̀bá àlejò sọ fún wa nínú ọlọ́wọ́ bá àlejò láti kò rí bẹ́ẹ̀ ẹ́ ọlọ́wọ́ bá àlejò láti kíni ó fi náfúyù ó fi bẹ̀rẹ̀ ó tún wá fi kíni tẹ̀lé ó tún wá fi kọ́sàm ó ní wọ́lọ́bì olóhùn búra pẹ̀lú ọba rẹ̀ ẹ́ láàyò mìíràn òun àwọn tá a ní gbogbo àwọn mòmìnì jẹ́rí pátápátá látòkè délẹ̀ wọn ò tí ì lè nígbàgbọ́ hátà ìhátì mú kàfí máa ṣáájú àrọ̀bẹ́ ìnáhùn ẹ ọlọ́run bá lè sọ́lá ń títí tí wọ́n fi máa fi rẹ̀ ànábì sallallahu alaihi olùdájọ́ bí máa ṣáájú àrọ̀bẹ́ ìnáhùn níbi gbogbo tó bá ti tẹ̀ láàrin wọn owó tó bá ti dún wa ẹ́n Ànábì sallallahu alaihi wasallam òun náà wọ́n fi tẹ́kí ni òun náà ni wọ́n fi tẹ̀dájọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí wọ́n bá padà wá bá débi tó gbé sẹ̀rí àkàlẹ̀ pé ó dá àtẹ̀wá gba sẹ̀rí àkọ̀tù láyé ẹ̀yìn pé sẹ̀rí àkọ̀tù ẹ̀yìn náà máa ṣe kíni ẹ̀yìn náà máa ṣe dájọ́ tọ́ba ní kí mùsùlùmí ní ọ̀sẹ̀ lónìí mùsùlùmí lónìí ò lọ sẹ̀rí àkọ̀tù yára sẹ̀rí àkọ̀tù mo bẹ́ kẹ́ bá ṣe kíni kẹ́ bá dúdú mùsùlùmí lónìí ò lọ tí bá rọ́mọ mùsùlùmí tó jẹ́ pé court marriage ní ọ̀lọ́lẹ̀ ṣe mùsùlùmí ló ti bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n marriage làwọn ṣe ta ló ti lọ́wọ́ tí òjò ṣe sẹ̀rí àmàlẹ̀ ẹ́ nítorí kíni nítorí ìfẹ́nu ọ̀nà ló fi kíni ọ̀nà ló fi lọ lè ṣe so ọlọ́run bá àdékẹ́lá wá ń sọ wípé àwọn mùmíní o wọn ò lè fi ṣe kíni wọn ò wọn ò sí nígbàgbọ́ àyàfi tó máa ń fi ànábì sallallahu alaihi wasallam ṣe olùdájọ́ lórí tó bá ṣe láàrin ọ̀tún mọ̀láyé tó fi àfúnṣe harajan so lẹ́yìn ìgbà tí o bá tún wá ṣe kíni lẹ́yìn ìgbà tí wọ́n bá fi ọ́ sọ olùdájọ́

tẹ́rẹ́ mi gbàdọ̀ pé ìwà iná kára ta àdé ẹ́ ó ní ìrántí pé ànábì sallallahu alaihi wasallam ṣe dédé ẹwọ kaba wọn gbàtọ́ pé fún ànábì sallallahu alaihi wasallam kí ni ànábì sọ fún ẹ́ ànábì sọ fún pé tí ọba ti ń bẹ sámà ẹ́ ó fọ kàtá mi ẹ̀yìn dá wà nílẹ̀ ní fọ kàtá mi ọlọ́run bá adékọlá fọ kàtá ànábì sallallahu alaihi wasallam ló fi dégé ni ló fi yàn án ní òjíṣẹ́ ẹ́ so ọba tó wá sí ànábì sallallahu alaihi wasallam tó fọ kàtá tó fi wá yàn lójíṣẹ́ wọn kí wá ní tẹ̀yìn tẹ̀ wà lórílẹ̀ kẹ́ẹ̀ tẹ́ẹ̀ ní bí anábì sallallahu alaihi wasallam tẹ́ẹ̀ ní kọkàtà anábì sallallahu alaihi wasallam anábì bínú sí arákùnrin yìí nígbà tí anábì sallallahu alaihi wasallam bínú sí kọ́dà àwọn sàbẹ́ pàdé wípé ayé anábì yá bẹ́ orí mùnáfíkì yá bẹ́ dànù ẹ́ anábì sallallahu alaihi wasallam ní ẹbílẹ̀ ẹ́ anábì ní òun òfẹ́ ká máa sọ pé kíni ká máa sọ pé Muhammad náà ní ṣe kíni òun náà ní pa àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n sì ní mọ̀ pé mùnáfíkì ni wọ́n ní mọ̀ pé mùnáfíkì ni nígbà tí wọ́n dá sẹ́ẹ̀rí àfẹ́ tó jẹ́ mùnáfíkì

wọ́n á ẹ̀ ọjọ́ ìtura gba báwọn nísìnyí àwọn tó náà wọ́n tó wọ́n fèsì ara báwọn ẹ̀ wọ́n wàá jó mọ̀ wáyọ̀ tó kúrò àwọn nǹkan yẹn nísìnyí ẹ̀wọ̀n tá a níbi sọ̀lá wàlẹ̀ ọ̀sálàm tó ẹ̀wọ̀n yìí máa ń bẹ̀ ńlẹ̀ ẹ̀ tá a níbi sọ̀lá wàlẹ̀ ọ̀sálàm tá a níbi ìfìyí kama pa kíni lórúkọ wáyé fi hàn àtẹ̀bí mi ẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ fa anábì ní àrárá o ẹ̀ta bilẹ̀ anábì ní kama wàá sọ pé kíni kama wàá sọ pé kó tó di pé ó wá di pé àwa tẹ síta àwa ń fa ní ọ̀rọ̀ ta yóò ti ní gbìyànjú láti ẹ á sì tèmi ẹ̀dá kí ló ṣẹlẹ̀ sí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí nítorí kí ni nítorí táwọn mídíà àwọn náà ṣe ni káwọn náà máa sọ pé ẹ àwọn súnà náà wọ́n ti wá ṣe ni àwọn náà wọ́n ti ní àwọn ti ra àwọn oníṣẹ́ ẹ̀yàn máa ó tó ìtorí ẹ̀ ó tó ń torí tí àbìdé ní ìpín àbìdé ṣe ẹ̀yìn tó ó túnmọ̀ pé tó lẹ́tọ̀ọ́ kan pa ni ànábì ní ẹ má pa kí ló pa tó lẹ́bí ní ká má pa ànábì torí sọ lẹ́nu kọ́mọ̀ ní á ah, òun náà ní pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ so ilé ìwọ̀n túnmọ̀ fún wa pé àwa náà lè mọ́ ṣe kíni àwa náà lè mọ́ tẹ̀ nǹkan ní ìta ẹ̀yìn látara tó kíni látara tó kí àwọn tí ò ní kan ṣe kọ́mọ̀ àwọn máa sọ pé ẹ̀hẹ́n ẹwà àwọn súnà oníṣìn àwọn náà wọ́n ṣe kíni àwọn náà wọ́n mọ́ra wọn oníṣìn so ọlọ́run lẹ́yìn ìgbà tí ó bá ti fi wọ́n gba sànàbì ṣe ìdájọ́ sànàbì ṣe tí ò ti kí ní kí ní ìdánú ẹ̀mí wọn pọ̀ ìtọ́jú mú tẹ̀sí mà ó ti ṣe kí ni ó ti jupa jù tẹ́lẹ̀ yá gbogbo ìdájọ́ sànàbì sallallahu alaihi wasallam bá ṣe ní àlùkò àti jẹ́ pé wàá sàbẹ̀ ànẹ́bẹ̀ ìwádùn láyé alẹ́ yìí tó máa ti gbọ́ òfin kan báyìí ẹ̀ kọ́lá kó jẹ́ pé nǹkan pé lẹ́nu báyìí kan tó lẹ́nu sábẹ́ jẹ báyìí tó máa sọ fún pé rárá kò lẹ́tọ̀ọ́ ó ti ṣe kí ni ó sì júlẹ̀ ẹ̀ ẹ̀yẹn tó sọ di èèwọ̀ nígbà tó jẹ́ pé lásìkò tá à ń sọ yìí ọtí yẹn ò tí ì di haram wọ́n kálukú ẹ̀ wọ́n mu tí yẹn tó jẹ́ pé kò ṣe kíni kò sì jẹ́ ẹ̀ṣẹ̀ fún wa. àwọn akọ́ra wọn sọ níka lóde nínú àwọn sàhábà ìdùnnú nílùú يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وإقام الصلاة فهل أنتم منتهون bàtáyà yìí sọ̀kalẹ̀ ẹ̀ ayé àgbẹ̀yìn tó fi ṣe tó fi sọ gbé ẹ̀dí kíni pé wàá lè àǹtí mọ̀tì àwọn ọlọ́run bá lè sọ lárítọ̀ nígbà tá a ti wá sàlàyé aburú tí ọtí ó máa ṣe fún yìí òní yẹ kírun ẹ̀yìn tó gbé jìnà sírun yóò kó yóò máa ṣe kíni yóò kó ogun yà yóò máa dá wà lálẹ̀ láàrin àti láàrin gbogbo láàrin ara yín ẹ̀ tó ọlọ́run bá lè Umar radiyallahu anhu ó ní ìntàháyìnà ìntàháyìnà ó ti sọ́nà nù àti nígbà tí àwọn kò sí wàá mọ̀ ẹ́ àwọn ti ṣe kíni àwọn ti fi lé pọtí ẹ́ wọ́n ti fọ̀nà rókà bí yorùbá ṣe máa wí wọ́n ti wá retí pé àkáṣe kíni kábẹ̀rẹ̀ sí ẹ́ kábẹ̀rẹ̀ sí ṣe máa jùlọ bẹ́ẹ̀ nìkan ti dérùn ọba wa sọ fún ọ pé sọ àwọn bọ̀dá tó dànù sọ láwà alẹ́ wasalam ayé àkàtì kọta lẹ̀ níṣẹ́ o ẹ́ ó ti sọ ọtí kíni ó ti sọ di haram kí ni wọ́n ṣe ń gbà wọ́n yí gbóró ọtí ẹ̀ẹ́dọ́mù ọtí ó sì ìdànù wọ́n ní gbogbo olú Madina ń zẹ́gínì ń sàn fún ọjí lásìkò yẹn eléyìí túmọ̀ pé kí ni eléyìí túmọ̀ pé táwọn bá ti gbọ́ ìdájọ́ tọ́rọ bá ìtọ́lá sí àná sallallahu alaihi wasallam wọn ò ní ní kíníkíní kan sánú ẹ̀mí wa wọ́n sì túpa jù tẹ́lẹ̀ fàìpá wà ní lónìí báyìí láti ẹ̀sán wà máa tún ẹni kíníkí káàkiri ya àbúrò owó yìí ẹni ta nẹ́sì tí kò wà ń dàbí ìsọ́ọ̀fù tẹ́lẹ̀ lóòtú náà pé ah, ẹja mẹ́lẹ̀ ìtàn ìmìlà yà nímú ẹlẹ́lẹ́ ọmọ òpin ẹjá lọ wájú dáadáa náà ẹgbẹ́ ìjà kanítà àti ẹnìkáwà lọ lè pa nẹ́bì kankáwà bí tó gbé ìjọ sọ fún àyè ẹ́ àbíkátó ṣe kíni látúnṣe wájú rẹ̀ ọgbà àti mọ́bẹ̀ tẹ̀lé òfin ọlọ́run ọba àdìsọ́lá ẹ̀ẹ́dá tẹnu mi yìí wọ́n ní wọ́n ní ojú wọ́n ní ọmọ jẹ́ mọ́ ní jẹ tẹnu mi náà ẹ̀ẹ́dá ìgbẹ́nu ẹ̀ẹ́dá tẹ̀lé òfin ọlọ́run ọba àdìsọ́lá lóòótọ́ ni wọ́n yà tó kàyẹ́ wà ní ẹnu rẹ̀ ẹ̀ẹ́ yóò sì àti láwọn tí wọ́n sì nǹkan méje tí ò yẹ kí wọ́n jẹ ẹ̀yìn nínú àwọn ẹni sọ́jú wọ́n sì kọ́ bọ̀nà fún ó sì pọ̀ pé àti òun pọ̀ jáde lẹ́nu nígbà tí ìkanú àwọn ọmọ mànẹ́bì ẹ̀ẹ́n alẹ́ Hasan àbí hussein nígbà tó mú làbídùn sàárà ẹ̀ẹ́n làbídùn yìí nìsín ẹ̀ẹ́ sàárà àwọn tó jẹ́ fámìlì ànẹ́bì sallallahu alaihi wasallam lè gba sàárà mo ìjẹ́ ẹ̀ẹ́n wọ́n wá sí ẹ̀yìn tó tó bá wà ní àná ẹgbọ́dọ̀ tó débẹ̀ máa lẹ́yìn tó ti jẹ̀yìn ẹgbọ́dọ̀ tó débẹ̀ máa àmọ́ wọ́n yẹ yọ́ lẹ́nu rẹ̀ so eléyìí ní túmọ̀ pé kíni èèyàn tẹ̀lé òfin ọlọ́run ọba àdìsọ́lá níbà gbogbo jẹ́ kí èèyàn tẹ̀lé wọ́n ní bákan náà ọlọ́run ọba àdìsọ́lá tún sọ nínú àyà mi nínú alukur'an ọlọ́run ọba àdìsọ́lá ní ìlànà dáná ọ̀là lùmìnì ìdádúró ilẹ̀ wáyé wọ̀rọ̀tún yìí ní àkúmọ̀ bẹ́yìn ahun ayẹ̀kọ́ olùtẹ̀mí ìná wà àtọ́ àná wà òlà ìgbà ọlọ́ọ̀bà alẹ́kọ̀ọ́lá ní èyí tí ó máa jẹ́ gbólóhùn tí ó máa jáde lẹ́nu àwọn sábà jẹ́ mùmínì ìdádùrú ila Allahi wa rasulihi nígbà tí wọ́n bá ń pè wọ́n lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n bá ń pè wọ́n lọ sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam li yahkuma bainahum láti pé wọ́n á sì dájọ́ láàrin wọn ẹjá lòfin an ya sami'na wa ata'na ìjọ a gbọ́ wa ata'na àti àwọn òní sọ pé wa ata'na fẹ́ agbọ́lóòtọ́ àmà nígbà àwọn kanu wọn la agbọ́lóòtọ́ agbọ́ntọ́ wí àmà àríjẹ́ kí àmà òní tẹ̀lé irú wọn náà wa lónìí àjọ́nà ọba àlẹ́kẹ́ ọlá wí ní dáadáa mi wí ni àkókò tó sọ ohun àmọ́ ní nígbà àti ó fi ti sọ tó ìwọ gẹ́gẹ́ bí tani ṣe àsọpẹ́ mi mo kọ́ láti ẹ̀rọ jẹ́ àlùkí àrùn mi kó sọ fọ́lọ́ pé mi mo ní òṣè ní ìtọ́lọ̀ ní amẹ́tẹ̀ bẹ́ẹ̀ ní ìtànà mi ní amẹ́tẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá ní wo sọ fọ́lọ́ ẹni wo ló fi sọ́ọ̀tún náà tó bá jẹ́ ògbé àlùkí àmà ní mo ló wà gan nígbà tó bá jẹ́ ògbé àlùkí àmà gbogbo àwọn eléyìí ní ti ìláyà tí òfin ọlọ́wọ́ bá nìkọlá ni alọ́wọ́ bá nìkọlá sọ fún wa pé tí ó máa jẹ́ tí ó máa òun náà ní sọ́nà ọba àdìsọ́lá wọ́n bá pè wọn lọ síbi òfin ọlọ́run tí wọ́n pè wọn lọ síbi òfin ànábì sallallahu alaihi wasallam ní tí wọ́n máa wí náà ní pé tẹ̀lé iná wà àtọ́ àná wọ́n máa la gbọ́ ẹ̀yìn wọ́n àtọ́ àná wọ́n sì máa segin ni wọ́n sì la gbà wọ́n máa tẹ̀lé ọlọ́run ọba àdìsọ́lá wá ní wọ́n wùlà àwọn ìwò là tó kí ní ìdàkejì rẹ̀ ẹni tí ò bá wá sí kíni ẹni tí ò bá gbọ́ àbí tó lóun gbọ́ tó lóun ò gbà tí ó wà nínú àwọn alimọ̀fẹ́hùn alimọ̀fẹ́hùn olùmọ̀káàlì òun náà ní pẹ̀lú àwọn ẹni tó bá jọ gbìdà àlùfíàmà àwọn wà nínú kíni wọ́n wà nínú ẹlẹ́kọ̀ọ́sírì inú àwọn tí wọ́n ṣe kíni inú àwọn tí wọ́n kòkò ní wọ́n wà tó bá jọ gbìdà àlùfíàmà so eléyìí túmọ̀ pé kíni a jẹ́ pé ìtumọ̀ wípé amànẹ́bí sallallahu alaihi wasallam ìtò kó sínú à ìtò kẹnu ni wa qala ta'ala wọ́n ni ọlọ́run bá àlejò látún sọ báyìí pé fa in tanaz تنازعتم في شيء فردوه إلى الله والرسول الله بعد القرآن سيبان كيفان فالوري ككان في شيء نكرة في سياق الإثبات tọbaatí nàkàrà bá ti wá báhùn níbi tán ṣe wégini láti sin nǹkan yẹn ilẹ̀ kí ni ó máa ṣe tùfíìdù lọ́rùn ti ṣe ìgbógbó nǹkan pátápátá tẹ́ẹ̀ bá ti ṣe gíní tẹ́ẹ̀ bá ti ṣe ìlórí ẹ̀ ẹlùmí máa wò pé àti ògbó nǹkan náà tó bá wá ní ṣe pẹ̀lú ntí ó ní ṣe pẹ̀lú takasusu ńkọ́ ẹ̀ rárá pẹ̀lú orí tó ní ṣe pẹ̀lú medicine bóò ní ká ṣe bóò ní ká ṣe sáàdàpà sódà Ànábì sallallahu alaihi wasallam ni a sọ pé bẹ́ẹ̀ ni àdàpà sallallahu alaihi wasallam nítorí pé a rí i pé Ànábì sallallahu alaihi wasallam gan fúnra rẹ̀ Ànábì náà máa dá wa padà sọ́dọ̀ ta ni sọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn specialist ẹ̀ ń bẹ́ẹ̀ nu hadith Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nígbàtí àwọn tí wọ́n máa ṣe àkíná korúkọ rẹ̀ àwọn tí wọ́n máa fi làbídùn akọ ẹ̀ tán máa fi ṣe gíní tán máa fi fatalaisi làbídùn àkíná korúkọ rẹ̀ làbídùn abo ó lè bá jáde dáadáa tí ó jẹ nǹkan tó ṣe jẹ nígbàtí wọ́n ṣe nígbàtí ni ẹ̀ alẹ́ mi ní òròkó ní kankan ṣe àwọn gbàtà àwọn tí tó fà alẹ́ sallallahu alaihi wasallam sọ báwọn àwọn ò bá ṣe ẹ́n wọ́n bá ṣe bẹ́ ó bá tí ọdún méjì làbídò ó jáde làbídò bá jáde ó bá tí nǹkan tí ò tẹ́ tẹ́ gíní ó bá tí tí ò tẹ́ jẹ ẹ́n làbídò yóò tẹ́ jẹ nítorí pé ẹ́n gbogbo àwọn tọ́tọ́ ọba àlejò ládá lákọlábo á rí pé tí a jẹ abo akọ yóò gun abo òun náà lẹ́yìn yóò fi gíní yóò fi bàbá sáì ẹ́n ẹ́ rí pé nǹkan akọ òun yóò gun abo tí nǹkan ó fi gíní yóò fi wúlò gẹ́gẹ́ náà ni àwọn nǹkan rúgbìn tọ́rọ̀ ọba àlejò ládá lákọlábo náà ni wọ́n gbogbo tọ́lọ̀ bá rí pẹ̀lá dáadáa kọlábò ní ẹ̀yìn yóò bá máa sọ pé òkúta akọ ẹ̀yìn òkúta akọ bẹ abó bẹ igi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà igi náà bẹ akọ bẹ abó bẹ abó bẹ so làbínú yìí àti kí wọ́n mú ìta lára akọ sáfi sí ara abó yìí síwájú kó tó di pé nǹkan yóò jáde yóò di yóò di kíni yóò di yóò di jẹ àwọn wá sí bẹ́ẹ̀ wọ́n lọ bá àdéhùn sọ̀rọ̀ wáwà yóò sọ́lá ọ̀rọ̀ tó sọ ń jò ní ẹ̀ ni òjá ṣe báyìí báyìí àlẹ́bìnrin lóhun kan sọ́ńtò ní àlẹ́bìnrin á ní umúrì anábìnrin tó bá ti ní ṣe pẹ̀lú àlámà ní ayé yóò anábìnrin ẹ̀lẹ́ ti ṣe ẹ̀lẹ́ ti nímọ̀ nípa rẹ̀ so anábìnrin náà dá padà lọ sí ibi kíni a máa ń wo àwọn tó bá nímọ̀ nípa nǹkan tó náà ló fà tó jẹ́ pé ibi máa pa ní lọ́kàn jẹ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn in tó bá ti ní ṣe pẹ̀lú àlámà rí ẹ̀sìn òun náà ni wo sábà fẹ́ dá padà lọ sódà àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ tó ẹ̀fẹ́ sì ni ó kálukú náà mọ̀ sọ pé kíni da àfáà lèmi náà ẹ̀yẹ̀fẹ́ ilé àfáà náà wọ́n ti gbé mi náà ìbí náà máa ṣe wòlímà mo mọ̀ jẹ́ tí ẹ̀ máa ṣe wòlímà lẹ́yìn tó ṣèdájọ́ ẹ̀sìn

òkúrò àwọn nǹkan wà nílìsìn àbòsí ni tó bá ti wá di nǹkan tó ní ti pẹ̀lú ọ̀rẹ́ tí yóò wà di kíní yóò wà di tajà tẹ́ra ó kàlùkù náà bàálù náà ti kíní ó náà mọ̀ nípa rẹ̀ ó ti ẹ̀kọ́ ẹ̀rọ tó wá lọ pé ẹ òpinion tèmi akọ́ńtẹ́ sọ yẹn o but ẹ kẹ́tẹ́ mi rí ti ṣé tí dókítà bá fẹ́ tọ́jú rẹ lọ sí tù ó wá kókò fún ọ̀tán ìwé sọ pé wọ́n ti wẹ̀ rí ti ni pé dókítà ẹ jẹ́ ká ṣe eléyìí lẹ́tà ìṣẹ́ nílò méjì tó lè bẹ̀ fún dókítà <laughs> ó ní bẹ̀ láíláí Eh, àwọn tó wáyé tọ́rẹ́ẹ̀sì ibẹ̀ ló ti a ṣe gíní ó mọ̀ á náwọ́ lọ́dọ̀ àwọn kẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ wà náwọ́ lọ wo àdìsẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn ẹ rí pé tábà a bóyá tó bẹ́ẹ̀ náà ọlọ́run bá àlejò ọlá ní tẹ́ ẹ bá ń ṣe fàáfà lórí nǹkan kan ẹ farduhu ila Allahi wa rasul ẹ dápa sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run bá àlejò ọlá ní wa rasul ẹ ti wọ́n nígbà tá ànábì ń bẹ láyé wọ́n tá a bá fẹ́ dapà sínú sọ́dọ̀ ọlọ́run gbogbo ládàá padà sí àdàpà sí ẹnu alukur'an nígbà tá ànábì ń bẹ láyé àwọn sàábì a máa já ọ̀rọ̀ pàtó dà ànábì sallallahu alaihi wasallam a ìlà ànábì kaba ń tẹ̀lẹ̀ kó láṣẹ nígbà tá ànábì wàá sí láyé máa ń kọ́ àdàpà lọ sínú súnà ànábì sallallahu alaihi wasallam ètò ti wà ní àkọọ́lẹ̀ fún wa ọlọ́run bá alẹ́kẹ̀lá wa ní kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá jẹ́ pé ẹ bá gbọ́ lọ́wọ́ bá alẹ́kẹ̀lá gbọ́ lóòótọ́ ẹ̀ ń tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ gbọ́ lóòótọ́ tẹ̀ sì gbọ́jọ́ gbídàlẹ́kẹ̀lá mọ̀ gbọ́ àbíkẹ́ padà sílẹ̀ dáríkà fáìlú wa hasan tàwílà eléyìí ló lóore fún ijú òun náà sì ní kíni òun náà ló sì lóore òun náà ló dáa níbi tí ẹ̀mà sí kíni ibi ẹ̀mà sẹ́rí padà sí náà wọ́n ní bákan náà ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ́nà al-Qur'an ó ní bọ̀lì àzárí lẹ́dí na yóò kálí fún àmì yìí ọlọ́ọ̀bà àlẹ́sọ́lá ní àwọn tí wọ́n máa ń yapa àti Ànábì sallallahu alaihi wasallam mo lọ lè sọ́ra mo lè gíní mo sọ́ra wọn a ń tùsí ìbáwọn fìtìnà kí fìtìnà wọ́n bá ṣẹlẹ̀ sí wọn ẹ̀yìn kí àdáwò wọ́n bá ṣẹlẹ̀ sí wọn àwọn tùsí ìbáwọn adhabun alim àbí kí ẹlẹ́ta ẹlẹ́rọ kó wọ́n bá ṣẹlẹ̀ sí wọn látara kíni látara bí wọ́n yapa àti Ànábì sallallahu ní àtẹ́kìrì wọ́n nínú àyà yìí àyà lọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí wọ́n ní ìjẹ́wọ̀ ọmọ tí wọ́n pè ní fìtínà tọ́lọ̀ ní ká sọ́ra kí fìtínà mọ́bà àtẹ̀lẹ̀ sí wa ẹ̀ mọ́bà amadu ní àlùfẹ́tìnà tó àṣírí wọ́n ní fìtínà tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ń tí ẹ̀rẹ́ kí ń tí ẹ̀rẹ́ kí ń sọ pé ká kí ìsára lórí ẹ̀yìn òun náà ní ẹbọ wọ́n ní òun náà lẹ́bọ́ títí ẹ̀yàn bá ti ń yapa nabi sallallahu alaihi wasallam wọ́n ní la'allahu idha radda ba'da wọ́n ní torí pé èèyàn ó rọrùn tí èèyàn bá dá apá kan padà náà ọ̀rọ̀ ànábì ànábì sọ̀rọ̀ ó dá ilé ìpadà tó ilé ah, orí bẹ́ẹ̀ tó wá gbà wọlé ẹ̀yìn àyẹ́pà àfikọ́lùbì iṣẹ́ mìnà zẹ́ ìrí fọyàlì wọ́n látara bẹ́ẹ̀ yà ní ìyẹ̀gẹ̀rẹ̀ yóò ṣe kíni ó lè dé bọ́kànyà ọkànyà lè yẹ kó lójú ọ̀nà Islam fọyàlì látara bẹ́ẹ̀ yóò sì wá sí kíni irú ẹni bẹ́ẹ̀ yóò wá parun látara pé kíni látara pé ó yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam eléyìí òun náà ni àlàyé sókí nípa máàrífàtù nàbí yìí ní màá nàbì sallallahu ẹwà láyé látòkè délẹ̀ nìsí ẹ ń gbọ́dọ̀ sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ mòlídìí bẹ́ẹ̀ pé dáàbì mọ̀ pé àmà nàbì sallallahu alaihi wasallam wọn náà ní ká máa kó ànábì jáde ká máa ṣe ẹjọ́ bí ká máa ṣe gbá ká máa ṣàwò kúrò àwọn eléyìí sí àwọn ọ̀nà kí ni àwọn ọ̀nà àtijẹ́ ni àwọn ọ̀nà àdádálẹ̀ ni tó jẹ́ pé tó ṣe pàtàkì náà fẹ́ kápá àwọn èèyàn nípa bí ó ti mà nàbì sallallahu alaihi wasallam òun náà nírú àwọn ìdí àwọn sàlàyé fún wa so pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá di ìjọ mẹ́jọ a máa tẹ̀síwájú láti di máàrífàtó bí mi ti sílámi bí adìyẹ àdọ́lọ́wọ́ bá àdìsọ́lá wọ́n sà sàlẹ̀ fún àgbéyẹ̀ sí ilẹ̀ fún wa o òjì ká bòbò ní gbogbo ìjà tẹ̀lé ìjà mú bàjẹ́ níbàjẹ́ òjì ká jìnnà sí táwọn òbí ìjà ìjọ kọ́dù alẹ́ wọ́sọ̀rọ̀ bá wà lára níbi ìmọ̀ muhammed mọ́lá alihi wa sábì wa subhanahu wa ta'ala alhamdulilayi ilaha illa anta astaghfiruka wa atubu